ibi tí a dé kí àwẹ̀ ó tó bẹ̀rẹ̀ kálọ̀ra wa létí òun ni ọ̀rọ̀ nípa al-li'an àti sàlàyé fúnra wa pé kíni jẹ́ li'anu nínú sẹ̀ríà ta nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam tó fi jíṣẹ́ fẹ́mi àtiwọ́ ní ìrànra ẹni létí ìtumọ̀ li'anu ni pé ìfi ẹ̀sùn àgbèrè kanra ẹni bí ẹnìkan bá fi ẹ̀sùn àgbèrè kan ẹnìkan nínú ìsìláàmù òfin ni pé lọ́ọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wá àbí ẹlẹ́rìí mẹ́ta kún ara rẹ̀ kẹ́ jẹ́ mẹ́rin lẹ́rìí pé mo rí wọn kòrókòró báyìí àmọ́ mo rí wọn gba àwọn tilẹ̀kùn kọ́dà mo wà ń bẹ̀ ń gba àwọn jọ wọnú hòtẹ́ẹ̀lì èrí èyí wọn ò wọlé ní ọ̀rọ̀ zina o nínú ṣẹ̀ríà bẹ́yìn ọba wa rí ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí pé ó sojú mi kòrókòró báyìí ntí ó kàn lẹ́yìn yíyún ni pé ẹni ó fẹ́ sùn kẹ́nìkan kó ṣe sì ná tí ọ̀rẹ́ lẹ́rìí mú wá yìí kọ̀ ní lọ lásán ṣẹ̀ríà ìsìláàmù kò fààyè gba ntí a máa wá parọ́ ntí yìí ò ṣe mọ́ ni àbí ntọ́jú yìí ò tó yọ ma wá wí gbogbo ẹ̀ sẹ̀rí àti gbé lànà kalẹ̀ ẹ̀ mọ kọ́rẹ́ lẹ́rìí mú wá bí sẹ̀rí àti là á bí ọba ti rí ṣe bẹ́ẹ̀ ọkọ sábẹ́ jìyà ń tà pè ní alikọ́fífò kéèyàn fẹ̀sùn kan ní ẹ̀sùn agbèrè tí ó sì dáni lójú ìdájọ́ eléyìí nù sẹ̀rí à ní pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n dá ẹjọ́ pé kí wọ́n ṣe níbí láàlàá mélòó samanina jalda ní ọgọ́rin eléyìí ní jìyà ẹni ó bá fẹ̀sùn kan ẹlòmíì pé ó ṣe zina zina là ń pè lágbèrè o tọ bàbá wa ṣe eléyìí tá a wí yìí ó jẹ́ jẹnẹrálì bàbá wa ṣe pé ni ó fẹ̀sùn kan yẹn yí ọkọ obìnrin náà ni láàrin lọ́kọ àti ìyàwó ibi tí lẹ́hànú ti wọlé nu o. No òun wá ní option méjì bí ọba rẹ lẹ́rìí mú wa là ń wí o bí ọba rẹ mú wa inú kóun náà bọ́ sábẹ́ alḥukumul ìdájọ́ gbogbo èèyàn pé tọ́ lóòótọ́ ìyàwó rẹ ni o sì fi rú ẹ̀sùn ńláńlá báyìí kàn án àmọ́ ọ̀rẹ́ rí mú wa torí náà ọ̀daràn kọ́fífù kí wọ́n ṣeun náà lẹ́gbàá bíbélà la ọgọ́rin ẹnu àǹfààní tọ́lọ̀ ń wá fún torí pé kéèyàn ó tó fi ẹ̀sùn àgbèrè kànyàwó rẹ̀ tọ́ba fẹ́ràn bí ọba rí bẹ́ẹ̀ yóò ṣòro òun ní sẹ́rí àṣẹ wo náà híyà bẹ́ẹ̀ ni pé nígbà tí o ti rẹ́rìí mú wá obìnrin yìí àlè fi ya zina jẹ́ àmọ́ kí ọkọ obìnrin tí wọ́n ti jọ ń gbé omi ò ti bímọ fún un kó tó firú ẹ̀sùn báyìí kàn á orí nǹkan kan ni òun ní sẹ́rí àfi fi option keji kalẹ̀ fóun tá n pè ní alihan bọ́ba wa rí báyìí so gbéra rẹ sépè ló kọ lọ́hùn pé bọ́ba yìí pé ọlọ́ pa mọ́ arábìnrin yìí kébìnrin ọlọ́run ọjẹ́ tiẹ̀ obìnrin yìí náà wá sépè pé bọ́ba yìí pé òótọ́ ni ń tọ́ sọ yìí tèmi náà sì ní òrí bẹ́ẹ̀ eléyìí là ń pè ní kíni alihan èyí tó wá ṣẹlẹ̀ lójú ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni hadithu alakọ̀kọ́ tá a kà mọ̀rọ̀pá àti kàdíìsì yẹn àbí àwọn tí ó ṣẹlẹ̀ sí Muhammad sallallahu alayhi wa sallam òun ni sọ̀hábẹ́tà ń pè Hilal ibn Umayya Hilalun ibn Umayya kódò ó sì fẹ̀ ntẹ́ fi mọ̀ pé bẹ́ẹ̀ yọ̀ọ́ bá rí rárá ó ṣòro kọ́kọ́ ìyàwó tó sọrú ẹ̀ kódà hilalu sọ ọ́ débi pé kódà mọ́mẹ́ni tó wọn àti arábìnrin yìí jọ ní àjọṣepọ̀ sínú òun ni sharik ibn sahma àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà nígbà tí òtí rẹ́ẹ̀rí mú wá ní ti ń jẹ́ sẹ̀ríà nù wọn ò lè dájọ́ zina fẹ́ni tí wọn ò rẹ́ẹ̀rí mú wá lórí rẹ̀ èyí tí ó bá wá ṣẹlẹ̀ ń wí fún hilalu ń jọ náà pé bayyinatuk aw fi dhahrik bayyinatuka aw haddun fi dhaharika ìwọ hilalu bó ti rí ló ti rí wọn o ẹ máa kọ mẹlẹ́rìí wá bí sẹ̀ríà ti là á kalẹ̀ bọ́ọ̀ bá ti rẹ́lẹ́rìí mẹ́ta kún rẹ̀ tẹ́ jẹ mẹ́rin haddun fi dhaharika ọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ wọn ó sì ọ lẹ́gba ọgọ́rin owó ń rí o tó síyàwó rẹ̀ obìnrin mùmíní lẹ́yìn eléyìí ni aya yìí wá sọ̀kalẹ̀ pé ẹni ó bá jẹ́ lọ́kọ láya òfin tí wọ́n ní pé bó bá ti lè jẹ́rìí yọ kọ́kọ́ jẹ́rìí pé òun fọlọ́ ń jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin pé òótọ́ lòun sọ bó bá wá délẹ̀ karùn-ún yóò kó lẹ́rìí lásán yọ wá fira rẹ̀ ṣépè ló kọ́ ọlọ́run pé bí ó rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tí àti tó ti gbani pé kéèyàn ó gbéra rẹ̀ sẹ́ é E kí wá ṣe pé léyìí táwa sọ di èpè tí ò nítumọ̀ lónìí ọba yìí pé òun lòun gbé kínní ọba yìí pé òun lòun ṣe kínní kan káyé wọn dàrú kọrùn wọn gbogbo eléyìí kò tọ́ sẹ́nu ọmọ mùsùlùmí torí pa kìlọ̀ fún wa pé ẹ má gbéra yín ṣe pé o ẹ má ṣe pé láwọn ọmọ yín o kódà ẹ má ṣe pé láwọn nǹkan gùn yín kẹ́ ẹ má wá ṣe déédéé sáà ata al-ijaba àsìkò tọ́lọ́hún ń gbàdúrà gbogbo ní tẹ̀yìn abáwá wí ń gbà náà bọ́lọ́n bá ti lórí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ náà nù ẹ dákun pàtàkì jùlọ àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin gbogbo òbínú tó lè wò ó bíyàn ẹ má jẹ́ ọmọ gbé wa débi ọmọ olórí bú yìí ọmọ olòṣì yìí bọ́ba borí rẹ̀ bá burú tó tòṣì kò ní dùn mọ́ ya yìí náà má lọ́la ó sì lè jẹ́ pa ẹ̀pẹ́ rẹ̀ ànábì ló wí o ló ṣe déédéé sáàtú alìjàbá kọlọ́n kọ́ mọ́jà fọ́ ara wa síra wa tọ́yì nípa báyìí mo rò pé fáǹfààní àwa tí àbá sí ń bẹ̀ á ti gbọ́ yé pé kí la ń pè ní al ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ láyé anábọ́à Muhammad sallallahu alayhi wa sallam òun láti kà sáájú ni ìmọ̀ ìtọ́sẹ̀lẹ̀ láàrin Hilalu ibnu Umayya àbí hadithi míì méjì náà ni òun ni hadith Uwaymiru al-Ajlani rahimahullah òun náà fi ẹ̀sùn rú ẹ̀ kan ìyàwó tiẹ̀ náà. wa fi lafdhin nínú hadith lẹ́hánu yìí riwaya mi ni la sabila laka alayha nígbàtí ẹni ó fẹ̀sùn agbèrè kan yàwó ẹ̀ tí wọ́n ní ọmọ ẹlẹ́rìí wá kọ̀ọ̀rẹ́ ẹlẹ́rìí mú wá ọ̀dà sọ́ọ́sẹ̀ ọgbà pòun ó ṣe kínní pòun ó ṣe lẹ́hànú anabi wa wípé láṣẹbi làlákà àlẹyà kọsọ́nà mi ò tó lè fi establish ẹ̀sùn parabirin yìí ṣe zina kódà bó ṣe lẹ́hànú náà yìí wọn pé ká dájọ́ zina fún tani farabirin yìí kí ni fa àǹfààní lẹ́hànú ni pé yóò gbé ìjìyà kọ́vífù ọgọ́rin bílálà yóò gbé kú òfun wọ ẹ̀dá kun sáàrin níye kìí ṣe pé bọ́ba ti wá búra tó ti ṣe pé o ti wá di pé obìnrin ń ṣe zina nù la nǹkan kan ti zina fi rin lẹ̀ àbí nǹkan méjì ìmọ̀ kóbìnrin fún rẹ̀ ọ jẹ́wọ́ láì rẹ́ lẹ́rìí kan pé òun fẹ́ túbà òun ṣe bẹ́ẹ̀ àbí kẹrẹ lẹ́rìí mẹ́rin tí òun ó lọ sójú àwọn kòrókòró báyìí bí ọba ti sí méjèèjì ni anabi ní la sabila laka alayha kọ̀sọ́nà mi o kò sí ọ̀nà míì tí o lè fi fìrin lẹ̀ dípò táwa kóbìnrin yìí ṣe zina tá a dada jọ sẹ̀ríà ò ní zina fún. qala ya Rasulallah ńgbà tarakùnrin yìí gbọ́ báyìí níbi tí ń dùn dé torí pé ntí ó rí tọ́ da lójú ni. qala ya Rasulallah maali arafiki hadithi yìí nù maali pé a. Ah, nígbà tó wọn fẹ́ arábìnrin yìí owó gidi lòún fún máàlì à owó òun tóun fi fẹ́ obìnrin yìí anabi ni la máàlà làkà à olówó kan gbà lọ́wọ́ ẹ̀ mọ́ o ẹlẹ́kùn ẹ̀já fi sáárín ni dáadáa la máàlà làkà in kunta sadaqta alayha fahuwa bimastaḥlalta min farjiha bọ́ba yìí kó o ti fún un bó o ti wù yìí o fún un ní sàdáàkì lóòótọ́ ọ̀sánwó fẹ́ǹfẹ́ fún owó ńláńlá ni bí kuraani ti wí qintara wa ataytum ihdahunna qintara owó ńlá bimastahlalta min farjiha ẹ̀ńtíntín tó ti ṣẹlẹ̀ láàrin yín ní lọ́kọ ńkọ́ ṣé náà gbà yín padà ìtumọ̀ hadithi nù islam yẹn nìkan jẹ ẹ̀rí gbogbo ẹni tí ẹ̀ẹ́ àwa fẹ́ kọ obìnrin lónìí àwa mú báyìíró ńjọ báyìí ra nǹkan báyìí fún ńjọ báyìí ó ṣe nǹkan báyìí fún gbogbo eléyìí ẹ ẹ̀tọ́ kan tọkùnrin ní ó sì ní ntọ́ lè fà á òun ni bọ́ba ẹ̀pọ́kùnrin ilé èmi ọ̀kọ́ tíyàwó wa lóun ò lè ba gbé mọ́ èyí ń la ń pè ní kíni khulu'u ó yàtọ̀ fún tọ̀láàkù ọwọ́ obìnrin ni khulu'u wa ọwọ́ ọkùnrin ni kíni tọ̀láàkù wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọwọ́ ta ló ti wá ọkùnrin ni òun ló lóun kẹ́fìn ìṣekúṣe pẹ̀lú ìyàwó òun ìyàwó kọ̀ǹpléènì pé òun ò fẹ́ òun mọ́ nípa báyìí tọ́ba ti lè rí bẹ́ẹ̀ tó ìpọ́wọ́ ọkùnrin ni ó ti wá làmàlà làkà kò sí pé à ń gba owó sàdáàkì padà mọ́ o èyí ń ti lọ́nu o torí pé ẹwà anábì fúwala alukurani náà sì sọ bẹ́ẹ̀ nínú sọ́rọ́tù nìsa ṣe lè yàn àbí ṣe lè yàn bóyá kẹfà. nínú sórọ́tún nìsa olúwa fúwalà ìdájọ́ yìí a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim wa in وإن zawjin makana zawjin wa زوج وآتيتم إحداهن fala فلا minhu shay'a ata'khudunahu buhtanan wa ithman مبينا wala ta'khudhu minhu shay'a ọlọ́run lè gbọ́dọ̀ gba nǹkan kan bọ́ba ìpẹ́ yìí lè ń kọ obìnrin. wa kayfa ta'khudhunahu wa qad afda ba'dukum ila ba'din wa akhadna minkum mithaqan ghalidha ntí yà nàbí wínánu wa qad afda ila ba'din. ibi àjọṣepọ̀ tí ma bẹ láàrin lọ́kọ ìmọ̀ oṣù kan ni ọ̀sẹ̀ kan ni ọdún kan ni àìmọye ọdún ni gbogbo èyí tó ti lọ láàrin yìí náà ẹ káwa pé òpin yà dé àwa gbàgbé gbogbo yìí pé sábà mówó mi àà kọ̀bálà na sẹ̀ríà ìsìlámù mu eléyìí lẹ́kọ́ tá nàbí kọ́ wa ń bi hadith eléyìí ìmọ̀ tọ́láàkù ni àbí lẹ́hànú ni tọ́wálà ọkùnrin náà làmàlà làkà wa in kunta kadabta alayha fahuwa ab'adu laka minha anabi ní lákọ̀ọ́kọ́ báyìí pé òdodo ló sọ nípa rẹ̀ sadaqta alayha kunta sadiqan ó sọ òdodo ó lẹ́tọ̀ọ́ àti gbà nítorí nǹkan báyìí àjọṣepọ̀ lọ́kọláya tó ti wà ní àárín yín bọ́bá tiẹ̀ wá ṣe pé rọ́lọ́ tiẹ̀ wá pamọ́ ọtí ẹ̀ jìnnà sí kọ́ lẹ́tọ̀ọ́ sí irú nǹkan ìyẹn ni pé àtọ sòdodo ìtumọ̀ hadith yìí nù àtìyàn àti ọkọ sòdodo àtọ parọ́ o bọ́ba ti ṣe pé ọwọ́ ọkùnrin ní ìkọ ìyàwó rẹ̀ ti wáyé fa innahu la mala laka kò sí owó kan lèèyàn fẹ́ gbà padà mọ́ àti mẹ́nu bà ọ̀kan nu fíkì hadithi yìí nínú àwọn ìjókòó wa pé sọdáàkì obìnrin alópin sí bí ọ̀nà mẹ́rin obìnrin ń bẹ tó yẹ pé ní gbogbo sọdáàkì rẹ̀ ni ó ti lẹ́tọ̀ọ́ sí kódà bẹ́ẹ̀ tí ì fún ó ti di tiẹ̀ ta ni irú wọn obìnrin bẹ́ẹ̀ hmm? alimadikulu biha walmusamma laha asọdaq kamila gbogbo obìnrin téèyàn bá ti sọ pé iye báyìí ní fún ọ alimaharu almusamma sọdá kí tó ló kọ iye báyìí ní fún ọ ò tí wá fún ó dé ní ẹ̀ẹ̀kejì ẹ ti wá wọlé tọra yín ìyẹn ni pé ó ti kó délé àjọṣepọ̀ lọ́kọláya ti ṣẹlẹ̀ kódà bẹ́ẹ̀ bá kọra yín lẹ́yìn ìjọ kan falahal maharu kamila bí sọdá kí ni ti lè wọ́ pọ̀ tó ó ti dẹ̀ tọ́ rẹ o kọ́dà dúró ọkùnrin bẹ́ẹ̀ bá wá jáde láyé tí ò tí ì san àwọn tí wọ́n bá pingun rẹ̀ gbọ́dọ̀ yọ ọ́ kí wọ́n tó pingun ò gbèsè nú o èyàn sì pingun àfi lẹ́yìn kínní min ba'di wasiyatin yusa biha aw dayn bí Kùránì ti wí nù ẹ yọ àwọn nǹkan kan kú ò kó tó kan pẹ́ ń pín ẹnìkan ni ó bàtà ẹnìkan ni ó gbalé ẹnìkan ni ó gbẹ̀wù bẹ́ẹ̀ bá yọ gbogbo àwọn nǹkan mẹ́rin tá a kọ́ máa yọ tán ẹ̀ka àrùn ló tó kan pínpín ogun nípa báyìí eléyìí náà jáde nù hadithi yìí pé obìnrin tí ọkọ bá ti dákọ yé sọdá àkè fún tí ìjọsepọ̀ ọlọ́kọ láyà sì ti ṣẹlẹ̀ ní àárín wọn ó ti ní sọdá àkè rẹ̀ káàmìlán kọ́dà bí ó ti tẹ̀ lọ́wọ́ tọ́yìí ani alimaharul musamma obìnrin tí wọn ò dákọ yé sọdáàkì rẹ̀ fún kọ bẹ́ẹ̀ wọn sì ti wọlé tira wọn ìyàtọ̀ wọn àtàkọ́kọ́ ni pé ẹnu pé sọdáàkì tí ò ní kíni hmm, kò ló kọ pé ń fún ní sàdáàkì ń fún ní nǹkan tí ó dùn mọ́ ẹ irú eléyìí bí wọn bá ń jọ ń gbé lọ gbogbo ìgbà tí obìnrin yìí bá lè fara mọ́ kò bá jẹ́ ogójì ọdún kò bá jẹ́ mẹ́wàá kò bá jẹ́ márùn kì í ṣe dandan gbogbo ìgbà tí ọba tó lóun fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ náà ni kí ọ gbà àmọ́ máa ṣẹlẹ̀ pópinya lè wá dé pópinya bá wá dé ẹnu yàtọ̀ tí òun náà falahal maharu falahal maharu kàmìlà òun náà ní mahari rẹ̀ pérépéré àmọ́ ìyàtọ̀ tiẹ̀ ni pé wọn ò dákọ̀ yé maharu àbí sọ̀dáàkù tiẹ̀. So ntí ọ wá ṣẹlẹ̀ ń bẹ nínú pé òun ọgbà kínní maharu alimẹsìlì maharu alimẹsìlì ọ wá dọ̀rọ̀ àwọn oníṣẹ̀ríà ìmọ̀ ilé ìdájọ́ ṣẹ̀ríà àbáwọn àfa onífatiwa pétọ́ irú obìnrin yìí wọ́n wá àṣẹ́sì obìnrin yìí ìmọ̀ irú ẹ̀kọ́ tó níni ìmọ̀ irú ìlú tí wọ́n ń gbé ni ìmọ̀ irú ìdílé wọn ni pé ah bí wọ́n bá fẹ́ mọ nírú ìbí báyìí o. a ọgbọdọ fún ní hundred thousand ọgbọdọ fún ní ten thousand ọgbọdọ fún ní five thousand èmi àbá ti wá dá síhun ntòbìnrin wọn gbà nù ẹ eléyìí la ń pè ní ẹ maharu alimẹsẹ sadaki ti obìnrin yìí máa ti máa gbà náà. hadithu ẹlẹ́ẹ̀kejì òní lórí ọ̀rọ̀ lẹ́hánu náà ni hadithu abdullahi bin umar radiyallahu ta'ala anhuma hadithu iná sọmọ eléyìí tí a kó amẹnukó ń bẹ̀ tán nísìnyí lórí ọ̀rọ̀ kíni àwọn ìdájọ́ alẹ́hánu. abdullahi bin umar radiyallahu anhuma òun lọ gba hadithu eléyìí wá. ó ní anna rajulan rama imra'atahu arákùnrin kan ó fi ẹ̀sùn bàbá gbọ́ rama rama nínú alukur'an karim ìtumọ̀ tí máa sábà mú wa pàtàkì lọ́nírú síyáàkú báyìí òun ni pọ́fẹ́ sun zina kan walladhina yarmuna almuhsanat ìyẹn nípa àwọn tí ń fẹ́ sun àgbèrè kan mùsùlùmí obìnrin tí èso ń ṣekúṣe arákùnrin kan fi irú ẹ̀sùn báyìí ó fi kan ìyàwó rẹ̀ wàǹtàfà min wàlàdìhà ìdájọ́ tuntun tí ń bẹ nù hadithi wàǹtàfà min wàlàdìhà kọ́dà obìnrin yìí ti lóyún obìnrin yìí ti ṣe gíní ó ti lóyún ìyẹn ni pé àlẹ́ àánú báwọn afa ti pín ó tó bí ọ̀nà mẹ́ta àwọn halatu kan bẹ tó jẹ pé dandan ni ọkùnrin náà gbọ́dọ̀ lọ wí pé nǹkan báyìí ṣẹlẹ̀ bí ó bá wí òun náà wà bínú Ọlọ́run àwọn halatu mi ń bẹ ń bẹ lọ́wọ́ ọkùnrin bó bá wù kó fara mọ́ kó dákẹ́ kó sì pèyàwó rẹ̀ ṣàkíyèsí pé òun rí nǹkan báyìí àmọ́ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run bó ti túbá Ọlọ́run ó forí jìn yóò forí jìn mí náà àwọn àwọn arúlẹ̀ àánú kan bẹ tọkọ segin tó lágbára arú yìí wọn nínú sẹ̀ríà kí ni bí tọkọ ò ti lágbára pé kó bò mọ́ra òun ni tọrọ oyún ọmọ tọba ti wọ̀rọ̀ lẹ̀ àánú ìyẹn ni pé èèyàn kẹfín wípé ìyàwó òun ṣèṣekúṣe kódà oyún tí ń sìn bẹ́ẹ̀ nù rẹ̀ yìí òun kóhun ní gbogbo ọkùnrin tó bá kẹfìn bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ lumara èèwọ̀ ni èèwọ̀ nítorí lè kóyà jẹyàn lọ́dọ̀ Ọlọ́run ẹlòmíì rò pé òun bò láṣìírí àṣírí tí ó tú lálìkìyàmà torí pé nínú tí sẹ̀rí àwa ṣe ń pàtàkì òun ní hifdoli kàmata ló bí ta ara nǹkan márùn tí sẹ̀rí àwa ṣe ń pàtàkì nù ẹ má da ẹsẹ̀ ẹran pọ̀ mọ́ ti. E téèyàn ká lè rí i pé lamẹ́yìn ọmọ lamẹ́yìn ni làkàṣègbè ọmọ làkàṣègbè ni káwọn èèyàn ọmọ dọ̀mọ ẹran ọmọ ewúrẹ́ ẹni ọba ti rí náà ni ni ó gùn ẹni ọba sì wù náà ni ó sọ pé òun ló bí olúwa ò fẹ́ gbèsè ayé bẹ́ẹ̀ òun ló fi jẹ́ dandan gbogbo ọkùnrin tó bá ti kẹ́fìn irú bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ oyún bá ti lè wọ̀ tó sì dá a lójú pé òun kóun ní oyún obìnrin tí ń bẹ nílé òun yìí ó gbọ́dọ̀ wí síta bí wọn bá ti nílé ìdájọ́ ṣẹ̀ríà kọlọ wí fún wọn bẹ́ẹ̀ ebi wọn ọba ti ní ẹni ọba jẹ àfa oníṣẹ̀ríà nílùú náà ládùúgbò náà ó gbọ́dọ̀ lọ wí kódà bó jẹ́ ìmáàmù tó rí kó gbọ́ ṣẹ̀ríà ìsìláàmù yìí ìmáàmù náà gbọ́dọ̀ gbọ́rọ̀ eléyìí kó wá gbá ah, sádàkẹ́ sádàkẹ́ ẹ̀ á parí ẹ̀ láàrin yìí náà ni wọ́n ẹ̀ parí irú ẹ̀ o òfin ọlọ́run ni o àmẹ́rí bíi tí ọkùnrin ti lè lù mọ́ra tá a rẹ̀ bá gbé e, òun ni pé ó lójú ọkẹfín péyàwó òun ṣe zina àmọ́ kò doyún kò sí kínní kò di oyún irú eléyìí bó bá fẹ́ràn ìyàwó rẹ̀ tó sì jẹ́ni tára rẹ̀ gbà á ó lè má wí fẹ́ni kankan àmọ́ dandan ni kó péyàwó rẹ̀ yí pé lọ́ọ́ túbá lọ ṣe kínní lọ túba torí pé bíyàwó yóò bá túba yajibu alayhi talaquha ó gbọ́dọ̀ kọ̀ kalẹ̀ torí pé Olúwa wí nínú al-Qur'anil Karim wazaniyatu la yankihuha illa zanin aw mushrikun wazaniyatu la yankihuha illa zanin aw mushrikun ó sì ti dáhùn lójú pé zaniya lélẹ́yìí ọdọkùnrin lójú pé ìyàwó òun yìí ó ń zina ni àmọ́ bọ́ bá ti túbà ọlọ́run aláforíjìn lọ́lọ́run ẹ kọ́dà àyà yìí náà ẹ bá wo tafsiru bẹ́ẹ̀ azaniya tí ò túbà ni la yankihuha illa zani bó ń zina obìnrin náà bá ti túbà bọ́ bá lè fẹ́ ọ̀fẹ́ kìí ṣe wọ̀ àmọ́ kéèyàn ó dé máa pé máa ṣe tiẹ̀ lọ hmm? kọ́ bá ṣe rí àmú ẹ dákun nítorí náà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nù. No bí oyún àbọ̀tí ẹ̀ tí wàá bímọ lọ́ba ti wọ̀rọ̀ èèyàn kẹfìn ìyàwó tí ń bẹ ńlé rẹ̀ túláàsì ni kò gbọdọ̀ lúrú ẹ̀ mara àmọ́ báyìí pé kò sí oyún bẹ́ẹ̀ o lè lù mara bágbára rẹ̀ bá ka bágbára rẹ̀ ọba sì ka bí Hilalu ibn Umayya ti ṣe ẹ àbí àwòwé mẹ́rù làjìláni kóun náà ṣe bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ ẹ̀kẹta ni pé ó gbọ́dọ̀ wá sọ fún obìnrin yìí pé òun mọ nǹkan báyìí o àmọ́ bọ́ bá ṣe tán àti túbá fún túbá ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn lè jọ máa lọ àwọn lè jọ máa gbé lọ lọ́kọ àti ìyàwó obìnrin yìí ó bá túbá túláàsì ó gbọ́dọ̀ kọ̀ wazaniyatu la yankihuha illa zani òun lè rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń tà máa fi yorùbá ibi tí o ti yẹ kí yorùbá ó tijú ibẹ̀ yorùbá ti máa tijú ńgbà mí ibi ọba ti yẹ kí yorùbá ó tijú yọ sàṣà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá yọ wá pé àbúrò rẹ̀ kan àbí bàbá kan pé bóun bá ku ọmọ òun ẹ̀ gbọ́dọ̀ fún un ogún o ọ̀yí kan tó sọ imú gọ́bì gọ́bì o kí ló dé di mú òǹkóhun bí àmọ́ ẹ̀ má wíwẹ́ nìkan àmọ́ bóun bá ku ẹ̀ gbọ́dọ̀ pín kankan fún un àwọn ọ̀rọ̀ tí ò ní mẹ́ni lélẹ́yìn tọ́ba fi jáde láyé tó wíyùn kí wọ́n mọ̀ kò ní tuma kankan torí pé ó ṣeéṣe kọ́ parọ́ mọ́ obìnrin bẹ́ẹ̀ ìwọ ló sì sí mọ́ yìí lẹ́pọ̀ tá a pè ọ́ wá ṣe lẹ́hánú gbọ́ sẹ̀rí ọ̀gbà kẹ́nìkan yẹn nìkan jẹ́ bọ́ba ń bẹ láyé a pè ọ́ pé wá gbé rẹ̀ ṣépè ń tó wí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tó kọ́mọ̀ jù ó ní pé yọkàn sọ fẹ́ nìkan kalẹ̀ àyíbá mọ̀ ó lè ya òun lè pé yọpẹ́ kọ́ ya o ọmọ kan tó sórí bí kíni. ẹ dákun àwọn àtijú tí ọ bá bá tọ́lọ́ mọ ẹsẹ̀ ní kéèyàn ó tijú rẹ̀ àwọn àtijú ọlọ́run ròyìn àwọn àtijú tó dáa anabi ní alḥaya'u shu'batun minal iman àmọ́ àwọn àtijú tí ó da òfin ọlọ́run rú ntọ́lọ́ ní wọn ọ̀fẹ́ tí ó gba aláyè kọ́ mọ́ kọ́ kí ọ wá di bí ọ wá di bí adi bí ordinary bí ilé wo ni irú èyí ti ṣẹlẹ̀ kọ́dà kátún wo hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam irú ẹni bẹ́ẹ̀ aranti mo fi lé ó lè fà bínú ọlọ́run fún anabi sọnù hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ pé thalathatun la yandurullahu ilayhim yawmal qiyamah àwọn èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ò ní síjú wò wọn lálùkìyàmà kò ní sànù wọn ní jẹ́ nínú àwọn mẹ́tẹ̀ anabi ní adayus mada adayus ọkùnrin tí ń rí i pé ìyàwó òun rìnrìnkùnrin tí ó sì kákún tí ń rò pé ọ̀làjú ni pé ẹ ẹ ẹ nígbà tóun bá sá ti ń bí abùkátà tóun bí ayé lajúdé èèyàn akpọ́bìnrin kan mọ èèyàn mọ sọ́bìnrin kan ànábìlẹ̀ ni ọba báyìí lójú ti tiẹ̀ débẹ̀ da yúùsù ni gbogbo ẹni tí o pe ní kọ̀ka ntọ́lọ́nkà kún kò ní kò ní gíra la mọ́ ọkùnrin gbọ́dọ̀ ní ntànpẹ̀ ní kíni gíra àbówú pé a ìyàwó tèmi lélẹ́yẹ nìkan gbọ́dọ̀ tún débẹ̀ gbogbo ọkùnrin tí ó bá ti sọ di pé kí lójú òrírí. So anabini la yanzurullahu ilayhi yawmal qiyamah nínú àwọn aràn tọ́lọ́hún ní síjú àánú wò tí ò ní wò wọ́n sẹ̀ kan lálùkìyàmà ni àwọn kó kún ayé lónìí ọ̀làjú gbogbo ọkùnrin tí ìyàwó rẹ̀ ń lọ ṣe tíátà ti ń dì mọ́ ọkùnrin ọlọ́kùnrin tóun náà sì gbé kíṣẹ́ tí ń wálé tí ọmọ wò ó ara ẹ̀ mùsùlùmí lọ́pọ̀ nu wọn kò sí nǹkan kan mọ́ lójú tiwọn anabilẹ ni ọba ti ba tiẹ débẹ tó ti bọ àwọ ọmọlúwàbí rẹ̀ kalẹ̀ tó dẹranko tó rẹranko ní ekia irú wa kínni ìwà ẹranko lè yíwọn mẹyìn bá ti wá dìbẹ kódà yọ fà bínú Ọlọ́run fún òun la fi ní ẹni ọba mọ̀ pé ìyàwó òun ṣe zìnà tọwa lùmọ́ra ó lùmọ́ra in the sense that kódà kò tiẹ̀ pa kíyèsí obìnrin yìí pé kọ́ mọ̀ pé n tóun ṣe ọ̀dà kó sì jẹ́ ń tipa pé túbá bọ́ọ̀ bá túbá èmi rẹ̀ ọ́ yá ẹnití ó bá ṣe bẹ́ẹ̀ da yusu lòun náà ìsí ẹni tí ẹ bá ti ṣe ọmọ Fatima tẹ́lẹ̀ wọn ma wà sasa bẹ́ẹ̀lẹ́ yìí làwọn afaama ṣàlàyé ru ẹ Muhammadu ibnu alḥanafi uwa Muhammadu ibnu aliyi ibnu abi tọ́lib àmọ́ nítorí pé wọ́n ma báwa náà mùsùlùmí example wa ni kọ́da nínú culture tiwa náà lẹ̀ Yorùbá ara àwọn àgbàlagbà míì láyé àwọn onífowókọ yẹn pè yẹn ó kọ ya rẹ ní ọmọ kìnnì kan mi yóò sì gbajúmọ̀ bẹ́ẹ̀ láàrin wọn gbogbo báwọn bá pè láyé ọmọ kìnnì náà wọ́n pè ọmọ ya rẹ náà wọ́n pè èyí wọn ò tún mọ̀ pé ọmọ lìánù ni o ara wọn ni sẹríkù tá a dá kọ lẹ́ẹ̀kan náà sẹríkù ibnu sahma obìnrin ní jẹ́ sahma lédè larubawa, ọkùnrin jẹ́ sahma sẹríkù ibnu sahma ó kọ̀ ya tiẹ̀ náà wọ́n fi ń pè àmọ́ wọ́n yé sọ́mọ lìánù o torí ká yẹn ju eléyìí wọn náà qada bil waladi lil mar'a èyí wọn ni pọ́ mọ lìánù ọmọ jọ mọ ìyá rẹ̀ àmọ́ kìí ṣe gbogbo ẹni tá a bá rí inú tàn pé wọ́n ń fi ya wọ́n fò kọ ya rẹ̀ ló fi gbajúmọ̀ kò túmọ̀ pé ọmọ ọmọ àlè àbọ̀mọ lìánù ni hada wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa bóyá béèrè kan àbí méjì ẹ̀kànjá ń ra wa létí ààwẹ̀ ló ti lọ yìí ọlọ́run jà ṣe ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́nà láyé àti láyé rọrùn ẹ dákun àwọn kankan bẹ tí ṣètọ́ lè fẹ́ gbà wá lágbẹ́ ẹ̀ ni pé ààwẹ̀ mẹ́fà Shawwal ẹni ọlọ́run bá ní ọ̀rọ̀ lọ́rùn ọ̀dà púpọ̀ anabi sallallahu alaihi wasallam ni bá gba rọmọdọ́nà tó wá gba mẹ́fà péré nínú oṣù Shawwal faka àwẹ̀ ni èyí ń péjá àwẹ̀ aláàdọ́rùn lọ ìtumọ̀ rẹ̀ nu ó péjú àwẹ̀ aláàdọ́rùn lọ bọ́lọ̀ ń bá gba àwẹ̀ aláàdọ́rùn náìtì náà ni bọ́lọ̀ gba ilé yìí three hundred and sixty kẹ́nẹ́ka dé sí ni ẹ wo bí sunna ti rọrùn tó bẹ́ẹ̀ bá ti dúró ti sunna ó ní ṣe wàhálà púpọ̀ ọkàn máa kéré ni insha allah ọlọ́nkọ́ mọ́sá ṣe wá bẹ́ẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀ bá ti fìtínà rẹ̀ tó àdìsí náà tó kéèyàn gbọ́ yí bẹ́ẹ̀ kèsì bí yẹn bá ti fìtínà rẹ̀ tó ní ládàfi máa pọ̀ kéèyàn béèrè ìlànà ni kó sì rìn bí yẹn bá ti gbà mẹ́fà yìí pẹ̀lú Ramadan anabi ní àwẹ̀ ọdún kan nù kọlọ́n kó sì rọrùn fún èmi pẹ̀lú èmi pẹ̀lú ẹ̀yin náà ó sì rọrùn kèsì dandan pé bí yẹn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ já bí Ramadan hàn bóyá agbára bá ti wà bí yẹn bá gbà lónìí gbà lọ́tún la gbà méjì lọ́sẹ̀ yìí gbà méjì lọ́sẹ̀ tí ń bọ̀ ọgbà ń bẹ̀rẹ̀ ọgbà ń parí kọ́sà tó di pé ṣàwálì yìí wọlé ṣàwálì ò sì ní ju ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n lọ bí wọn bá ti gba mẹ́fẹ̀ẹ̀fà yìí ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà láàrin oṣù kan yìí ó ti wọlé bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́mọ́sà ṣe àmàna gbogbo wa tẹ̀m̀bíwò kejì òun ni pé ìmọ̀ ẹsẹ̀ lẹ̀ pé ẹlòmíọ̀ yọ zakatul fitiri kò yọ jáka kèsì pé ẹni tí ọlọ́run ò pé kọ́ yọ o ta lọ́lọ́run ò pé ọ yọ òun lẹni tó pé wọn ó bọ̀ òun náà ló ń jẹ tí ó jẹ nínú ọdún ni irú ìran yìí ọlọ́run ò pé ọ yọ jaka kọ́dà bọ́ bá wá padà ló ń jẹ lẹ́yìn ọdún nígbà tó wọn ò ti ní nígbà tó yẹ yọ òun èyí òun ti lọ amẹ́ni tó ní for one reason or the other bóyá kò mọ̀ ń pàtàkì kò mọ̀ pé dandan ni jákèése sunna kèése mustahabu o kèése ń táwọn afáfẹ́ o fàrídọ̀ dandan ni farada rasulullahi sallallahu alayhi wa sallam zakat alfitri bó ti wà nù hadithi nù dandan ni nípa báyìí ẹlòmíì bóyá kò mọ̀ ẹlòmíì bóyá gbàgbé abẹ́lòmíì òun rò pé wọ́n ti bá òun yọ ńlẹ́ ni nígbà tó ń wá pè wọ́n lẹ́yìn ọdún ni wọ́n láwọn ọ̀yọ́ tòun níta tí wàá gbọ́ pé ní zakatul fitiri téèyàn bá ti yọ ọkọ́ dún ó tó dé kèé ṣe zakatul fitiri mọ́ àbí. Mm -hmm fàhùwà sadaqatun mina sadaqa sàárà kan náà àwọn sàárà nù bọ́lọ̀ ń bá gbà ìmọ̀ wa mẹ́lòmíì gbọ́ yé pé tọ́ ńgbà tọ́ lọ́run ò ti pé òun orí ọtọ́ dún fi dé yìí ọ̀tàn nù o èèyàn yọ kọ́dà òní ládàá zaka torí ewu méjì ni ládàá zaka yìí ní ìjìyà pọ̀ yọ èjì bẹ́ẹ̀ yẹn ọba ní ládàá kọ́lọ́run ó sì máa jẹ́ yẹn ń yà pé ọ̀ tiẹ̀ wá yọ rárá torí méjèèjì ni o bẹ́ẹ̀ bá ti yọ nísìnyí o ti bọ́ lọ́wọ́ pé ẹ ọ̀tiẹ̀ ọ̀tiẹ̀ wàá yọ rárá àmọ́gbà tó o ti yọ lásìkò ni o lè má ní ládàá táwọn tí tí wọ́n yọ ń gbà bí ẹni tí o kírun lásìkò náà ní bó ti rí nu ẹni tí o kírun lásìkò ànábì nínú orí inú sí olóore tó dáa jù òun ni kéèyàn máa kírun lásìkò rẹ̀ ẹni tí o kí lásìkò kọ́ wa pé ńgbà tí ládàá ń kú ti lọ ẹ kò nídìí kó wọn kí mọ́ sẹ́wọ̀n pé ń fi yà á sí é bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ jáka náà rí bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ti yọ lónìí tá à ń wí kọ́dà bọ́ọ̀ bá yọ tẹ̀sìn kọ́dà bọ́ọ̀ bá yọ tọdún mẹ́wàá kakuléètì rẹ̀ ọ̀yọ́ èèyàn gbọ́dọ̀ gbé irú yìí làlìkìyàmà o ntọ́lọ́n bá ti pè ní dandan èèyàn gbọ́dọ̀ ṣe é ni gbèsè ni kọ́lọ́n kọ́ mọ́sá ṣe é ní rọrùn fún wa nǹkan díẹ̀ náà sì ni bẹ́ẹ̀ bá ti bu ẹ̀kún ọwọ́ rẹ̀ báyìí ẹ̀kún ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù ẹ̀ tá à mo dù yọ wá bu mẹ́rin mẹ́rin báyìí ẹ àbí yẹn bá sì rí bí wọ́n ti ń ta múdù lọ́jà ọ̀ra múdù yẹn bá ti bu mẹ́rin gbogbo oru oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ ní ìlú yín ó ti wọlé bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ṣe àmàna gbogbo wa náà bóyá béèrè kan àbí méjì. ẹ kí ni ìbéèrè yín nísìn. ala hal ẹ islam ẹ sẹ̀sìn àárẹ̀. bí wọn bá léèyàn lé wọn ti lé anabi kó n'olu sallallahu alayhi wa sallam ẹ̀rọ islam yìí sáré ọ̀rọ̀ alijanna àbí nani bí wọn bá ti rí i pé ntí ó mú wọn náà ni wọn ní kó wọn jókòó tì bí wọn ti lé anabi o anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọmọ onílé ọlọ́nà maka bí wọn bá maka anabi maka ìran wọn lólórí maka. pẹ̀lú gbogbo yíyún náà wọ́n ní ọ̀sáyé àti sentọ́lọ́ nfẹ́ anabi jáde fún wa wọ́n lé anabi kò ní ìlú rẹ̀ maka kódà nù hadithi kan ó yẹ ká máa kàtà anabi wa muhammad sallallahu alaihi wa sallam njọ́ta anabi padà wá ṣẹ́gun tó padà wọ maka anabi sọ̀rọ̀ kan bí ọjọ́ bí àwàdà àmọ́rọ̀ ńlá ni onkaluku àwọn sọ̀hábẹ́tọ̀ padà wọ maka nǹkan kaluku ọ̀sán rántí pé àdúgbò tiwa nìyí ilé tiwa ni ẹgbẹ́ la nẹ́bi wíjọ́ náà wàhálì tààrà kàlà náà ọ̀ka ìlú mi dàrú ọ̀ka ìlú ọ̀jẹ̀ ìfilé ọ̀jẹ̀ ilé kan kọ́ sẹ́kù bá wa mọ́ ọ̀ka ìlú lẹ̀ gbọ́n aliyu bin abi tọ́lib òun wà nù kẹfẹ́rí òun ọ̀tẹ̀lá nẹ́bi bá aliyu ti tẹ̀lá nẹ́bi abu tọ́lib ló bí àwọn méjèèjì ọ̀ka ìlú yìí wá maka ẹnu pé ipò kan náà ni òkè ló àtànẹ́bí wa torí Abu Tọ́líbì àti bàbá ànẹ́bí lẹ́gbọ́n àtàbúrò wọ́n jọ lẹ́tọ̀ọ́ sí ilé fámìlì wọn ni Ali náà nísì àbí ẹ̀gbọ́n Ali kan tó náà tẹ̀lé Jáfàrù náà lẹ́tọ̀ọ́ sí tọ́ra àwọn ọmọ mẹ́rin ni Abu Tọ́líbì méjì tẹ̀lé ànẹ́bí méjì ọ̀tẹ̀lé òkè ló àti Tọ́líbì ọ̀tẹ̀lé ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam òkè ló lọ́wọ́ àkùlá yẹn gbà náà wọ́n bá kọfin ka le fún wa kọ́ra ń jọta anabi tó padà dé anabi gẹ̀ nígbà a wà á tara kẹlẹ́ nẹ o kẹ́ ìlú mi dá ǹjẹ́ ṣé o kẹ́ ìlú jẹ ìfin kẹ́kẹ́ lè bá a mọ́ báyìí nígbà táwọn èèyàn jẹ ńrí lè jí wọ́n padà sí pé a ah, alhamdulilayi mo ti padà dé ẹ̀yọ́ bá wáyà yóò kó o ọmọ ńlẹ̀ jí dé anabi ò ríru ẹ̀ wí sallallahu alaihi wasallam tó torí náà ni pé ọlọ́run ó ṣe ọ̀rọ̀ gbogbo wa rọrùn kéèyàn wà ń lé wọn ń lé bàbá rẹ̀ ń lé ìyá rẹ̀ kó sin lọ́run kó sin tó da tó àmọ́ bí wọ́n bá ní ọ̀sá yìí ṣe èèyàn wà fara mọ́ná torí wọn bá kéèyàn gbélé kéèyàn mú yìí tí tọ́ba pè ń bẹ́ àmọ́ yìí tá nẹ́bi rí tó tá nẹ́bi mú làwa wí wọn o bọ́lọ̀ ń bá ní kórí àwọn èèyàn bẹ̀ sí wọn wọn bá gbà pé ọ̀nà àlìjánnà ni ẹ ó ṣiṣẹ́ àlìjánnà ńlẹ̀ yín náà bàbá ní kò sáyé àfi ti ná kéèyàn kó o kọ́ lọ ṣiṣẹ́ àlìjánná ní Allahu ta'ala alam. irú bẹ́ẹ̀ bàbá wa rí bẹ́ẹ̀ káwa náà wá jọ àwọn ansor lẹ́mọ̀ kí bá anabi náà bá jáde tí ọ̀rọ̀ àwọn èèyàn gbà á lálejò yóò nílá àbí ẹ̀dá kan ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́rọ̀ yìí ẹni sùúrù ẹni sùúrù àìtí ìdáhùn question kan bá anabi ti jẹ anabi Ọlọ́run tó bọba jáde tí ọ̀rọ̀ àwọn èèyàn gbà á yóò nílà àbí èyí ń náà bàbá wí ti àfa àti wọn léńlé Ọlọ́run ó ṣe rọrùn láti padà sílé wọn èyí ń lọ dáa jù bá a ti wí bọ̀tọ́ báyìí pé wọ́n ní ọ̀sáyé àfi kọ́ padà síbi èyí tóun náà mọ̀ pé ó lè láǹdì òun sínú náà yìí ṣé èyí ń wá pé jama lọ ṣe bẹ́ẹ̀ náà téèyàn mọ̀ yìí ńgbà wo lòun ó kó láyé bóyá yọ padà débi tàlìjánná bíbi náà náà ni àsàrà ìlú ọba bàbá wa rí bẹ́ẹ̀ kí lójú sí àwa táwa náà ní jọ ànsọ́rù torí pé ńgbà wọn lé ànábì àtàwọn sọ abéjáde àwọn kan lọ́gbà wọn lálejò ẹ mùsùlùmí gbọ́dọ̀ mọ gbogbo yìí náà ẹ kọ̀ láìfí ẹni ọba láyè rẹ̀ pé a ah, èmi ò tí ì níyàwó lápèjúwe ibi tí ń gbé àlejò máa sún bẹ̀ àlekò kò sí ní tó burú èèyàn ọgbà aládàá ń bẹ̀ yìí ẹ ní wọn bá sì lágbára pé mọ̀wulẹ̀ lọ wá wọ̀sùn lọ béèrè èlò ni wọ́n rẹ́ǹtì ilé mọ́mọ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ń lu ìdada kọ́lọ́n kọ́ máa ṣàṣe àmàna gbogbo wa Allahu ta'ala alamuna àmọ́ mo tún wí lẹ́ẹ̀kan sí kó tó débi eléyìí kárakùnrin yóò gbìyànjú ẹ kọ́ bẹ àwọn àgbàlagbò ń súnà náà kí wọ́n bá ṣàlàyé fún wọn lé wọn ọ̀pọ̀lọpọ̀ láti rí bẹ́ẹ̀ tọ́lọ́ ń sìn ní ọ̀rọ̀rùn tí ó wà ní pọkànbalẹ̀ nulẹ̀ wọn náà tí wọ́n sì jọ kọ́dà ṣe láì alẹ́ ànámájúmọ́ òní ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yanjú kan rú rẹ̀ yín kọ́lọ́n kọ́ sàmánà wa Allahu alam naam. asalaamualeykum wa rahmatulah ẹni tó jásí pé wọ́n ṣépè fún toró tẹ̀ lọ́rọ̀ ọlọ́run tó wá gbọ́ pé kò dà kan máa ṣépè ṣé ó lẹ́tọ̀ọ́ fún pé kó wá gbọ́ titi wọn láti lè bóyá nítorí èpè tí bóyá ó mọ̀ pé lágbájá máa ṣépè òótọ́ bóyá ìdọ̀bálẹ̀ ni ọ̀jẹ̀ máa dọ̀bálẹ̀ fún ṣé ó lẹ́tọ̀ọ́ fún irú ẹni. <laughs> torí èpè àbí iná mo ti wí wọn sẹ́wọ̀n pé èpè àbí ẹni tó ṣépè ọ̀lágbára kọsẹ̀ àbí ìtumọ̀ ẹ̀ ni pé èpè ọ̀dájú pé yọ ọ̀sẹ̀ àmọ́ dájú bí yẹn bá ṣiṣẹ́ ẹ̀ ná pé yọ wọ̀ ná àbí ẹnìkan dáwùtù yíhun bí yẹn bá dáwùtù yíhun kì í ṣe mùsùlùmí tọ̀ èyí tó bá dájú èèyàn gbọ́dọ̀ wá fi ilẹ̀ kí <laughs> nítorí èyí tí ò dájú àti pé eh, gbogbo ẹni tí ọba ṣiṣẹ́ pè eh, ẹ má jà tanra wa ọlọ́run èyí sálábòsí ọlọ́run èyí sálábòsí eh, gbogbo ẹni tí ọba ṣiṣẹ́ pè bí wọn bá wulẹ̀ ń wọn lé pé ń jẹnu ara rẹ̀ ń yà ni wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ti àwọn kèfèrí wí sáwọn sọ̀hábẹ́ńjọ́ náà kò bá sẹ́ mọ́ wọn la ọ̀kan kan ọ̀sẹ̀ òdì lórí ẹ sọ nípa báyìí ẹ ẹ arọ gbogbo mùsùlùmí àti wí èpè ọ̀dà pàtàkì jùlọ àwọn òbí wa ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ ní sì padà máa kábàámọ̀ ọ̀rọ̀ experiences ìlú wa yìí ní sọ fún yín o kọ́dà lẹ́yìn tí ọ̀pẹ́ lẹ́yìn tí ọ̀pẹ́ rárá níbi níjọ́ kejì ọdún gan lẹ́nìkan wá bá mi pẹ̀lú dùnnú bàbá rẹ̀ ti sòdì ọ̀rọ̀ sí tẹ́lẹ̀ kọ́dà ọba débi kóhùnkóhùn bí baba yìí gan fún rẹ ló tún wá pè padà o ẹ̀yin òbí wa ẹ dákun ẹ ẹ má jẹ́ kí bínú kódà èmi sì máa sọ kò sí bó bí ó ṣe sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì sọmọ tó bí kò rọrùn àmì ẹ̀rọ àwọn alágbádùn agbọ̀ràn dùn tó kéèyàn ọmọ bira rẹ̀ pé bọ́bá sọmọ tiẹ̀ náà <laughs> yóò kọ́ mi sí báyìí torí pé ìtàn ìgbésí ayé ànábì kọ́ alẹ́ kọ́ púpọ̀ o abutọ́líbì tó kun bàbá fa nẹ́bí sallallahu alaihi wasallam dòun ti bá abutọ́líbì ṣe jẹ́ kèfèrí tó àwọn ará mẹ́ka pété pèròpé tó kù ni pé kí làbutọ́líbì rí lára ọmọ yìí gẹ̀ pé ẹ lọ́ọ́ bá bọ́bá yìí pé iṣẹ́ tó ń bẹ ọmọ yìí ni aláwọn ọmọ tó ọmọ bẹ̀nsẹ̀ tí ó dájú eléyìí gan lọ kí lọ́ọ́ mọ̀ gan gbogbo orú báwọn wọn làwọn wà fọmọ kan rọ́pò ànẹ́bí pé yọ̀ǹda ọmọ yìí fún wa ká yanjú ẹ̀ ilé yọ ba gbogbo sẹ́tàn bàbá ti ṣe jẹ́ ẹlẹ́kùn kí làbú tọ́lí bi wí nínú tán ni o nínú tán gbèsè ayé anabi sọ̀rọ̀ sọ́lá wọn yẹ ká máa kẹ́kọ̀ọ́ mẹ́ ẹ wọ̀rọ̀ làákàyè Abu <laughs> Talib ni tadfa'una ilayya waladakum ut'imuhu wa adfa'u ilaykum waladi taqtulunahu <laughs> ẹ̀yin ọmọ ma ti wá ma bá yín bọ̀ <laughs> kí n wá gbọ́ tèmi fún yín kẹ́ gbẹ̀mí lọ́rùn yẹn lójú ayé tòun kọ́ ẹ wò láàká yìí ẹ mọ́ ma ti ń wọ èmi ọ̀ ma bọ̀ ma fún lóúnjẹ <laughs> kí n wá gbé <laughs> ọmọ tèmi lè ń lọ́wọ́ <laughs> ẹ lọ́ọ́ pa àbí ẹ wo ẹ wọ̀rọ̀ làákà yìí ẹ torí mo mọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tí ma wà láàrin ọmọ sí bàbá àánú tí ma wà naturally bọ́lọ̀ ń ṣe ma da àánú wà láàrin ọmọ sí bàbá láàrin ọmọ sí ìyá àmọ́ àwọn alágbára dùngbà míì tọ́ àwọn òbí wa ẹ dákun ẹ̀yin lẹ bí wa ẹ máa ronú sọ́nà ẹ̀bẹ̀ òun náà kí wọ́n bá sọ ọmọ tiẹ̀ ń kọ́ ẹ̀ ṣé ń pè mí dá sí i ọlọ́run kọ́ sàmánà wa o ọjọ́ ti lọ ẹ̀jẹ̀ àdúrà iná ọlọ́run jẹ́ àjùjọ́ mẹ́jọ lọ wa sallallahu ala nabiyyina.